سهل بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بلده أن بني عمرو بن عوف كان بينهم شر فخرج رسول الله صلى الله عليه وسلم يصلح بينهم في أناس معه فحبس رسول الله صلى الله عليه وسلم وحانت الصلاة فجاء بلال إلى أبي بكر رضي الله عنهما فقال يا أبا بكر إن رسول الله صلى الله عليه وسلم قد حبس وحانت الصلاة فهل لك أن تأم الناس قال نعم إن شئت فأقام بلال الصلاة وتقدم أبو بكر فكبر وكبر الناس وجاء رسول الله صلى الله عليه وسلم يمشي في الصفوف حتى قام في الصف فأخذ الناس في التصفيق وكان أبو بكر رضي الله عنه لا يلتفت في صلاته فلما اكثر الناس التسفيق التفت فاذا رسول الله صلى الله عليه وسلم فاشار اليه رسول الله صلى الله عليه وسلم فرفع ابو بكر رضي الله عنه يده فحمد الله ورجع القهقرى وراءه حتى قام في الصف فتقدم رسول الله صلى الله عليه وسلم فصلى للناس فلما فرغ اقبل على الناس فقال ايها الناس ما لكم حين نابكم شيء في الصلاه اخذتم في التصفيق انما التصفيق للنساء من نابه شيء في الصلاه فليقل سبحان الله فإنه لا يسمع أحد حين يقول سبحان الله إلا التفت يا أبا بكر ما منعك أن تصلي بالناس حين أشرت إليك فقال أبو بكر ما كان ينبغي لابن أبي قحافة أن يصلي بالناس بين يدي رسول الله صلى الله عليه وسلم متفق عليه hadithu ẹlẹ́kẹrin ní abẹ́ báàbù al-islahi bayna an-nas ojúpọnà èyí tó ń sọ pàtàkì ká máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn tí aáwọ̀ bá ń bẹ láàrin wọn kéèyàn má jẹ́ ẹni tí ó dájà alẹ̀ má sì jẹ́ ẹni tí ó bá àárín àwọn èèyàn jẹ́ jẹ́ni tí ó ṣàtúnṣe téèyàn bá kẹ́fìn pé èdè àìyedè ń bẹ láàrin àwọn èèyàn méjì hadith ẹlẹ́ẹ̀kẹrin yìí hadith ó kó nǹkan tó pọ̀ ó kó sínú yàtọ̀ sí báàbù tí wọ́n ti mú wá gan àwọn masáìlú míì tún bẹ lábẹ́ hadith yìí láti ọ̀dọ̀ abul abbas sahal bin sa'ad as-sa'idi kọ́lọ́mọ̀ bá kó bá yọnu sí wọ́n ní anna rasulullah sallallahu alayhi wa sallam pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run tí ká àti ìgẹ̀ ọlọ́run ọba ń bẹ fún balaghahu ó dé tí gbọ́ ànábì. أن بني عمرو بن عوف كان بينهم شر àwọn ẹbí kan tí wọ́n ń pè ní bani amuru bin auf ẹbí bàbá bàbá bàbá wọn òun ni amuru bin auf àwọn ẹbí yìí ó dé tí gbọ́ ànábì pé káànà bẹ́ẹ̀ na omi ṣọ́ọ̀rù wípé gbọ́n mi sí omi ọ̀tọ̀ ó ń wáyé láàrin wọn. sharru una khusuma ìjà wà láàrin wọn. nínú àwọn iṣẹ́ tọ́lọ̀ ń gbélé anabi sallallahu alayhi wa lọ́wọ́ òun náà ni kó ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí aáwọ̀ bá ń bẹ láàrin wọn kó ṣàtúnṣe láàrin ọkọ àtìyàwó kó ṣàtúnṣe láàrin ọ̀rẹ́ síra wọn kó ṣàtúnṣe láàrin ìdílé sídílé kó ṣàtúnṣe láàrin ìletò síletò kó ṣàtúnṣe láàrin ìlú sílùú àwọn iṣẹ́ tí ọlọ́run gbé láwọn ànábì ọlọ́run lọ́wọ́ ilé wàlámà kana al-ulama'u warathatal anbiya' ìgbà tó tún jẹ́ páwọn àáfàá náà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run nígbà tí ó sáwọn ànábì ọlọ́run ọba mọ́ nínú iṣẹ́ tó yẹ káàfọ́ ò máa mójútó nínú tó yẹ ká rí wípé àáfàá ń ṣe ọ̀kan náà ni eléyìí jẹ́ ká máa ṣàtúnṣe ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn tí a bá rí pé àwọ̀ wà láàrin wọn lọ́kùnrin wa àti lóbìnrin wa nítorí pé láàdá tó pọ̀ ó ń bẹ fún ẹnikẹ́ni tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó bá lò ní sábàbí láti yanjú aáwọ̀ láàrin àwọn èèyàn méjì tí wọ́n bá ń bára wọn jà yálà ọkọ àti ìyàwó ni yálà ọ̀rẹ́ sọ̀rẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dé tí gbọ́ ànábì sallallahu alaihi wasallam pé àwọn ẹbí aáwọ̀ ń bẹ láàrin wọn. fa kharaja rasulullah sallallahu alaihi wasallam ànábì wa jáde nílé yuslihu bainahum láti lọ ṣe àtúnṣe láàrin àwọn tí aáwọ̀ ń bẹ láàrin wọn yìí ànábì wa dá lọ fi unasim ma'a ó lọ pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ nínú àwọn sàábé unasim àwọn èèyàn tó pọ̀ ma'ahu wọ́n wà pẹ̀lú ẹ̀ ó nìkan kọ́ ló lọ. fàhùbìsà rasulillah sallallahu alayhi wa sallam aáwọ̀ tánàbì fẹ́ yanjú yìí ó gba àsìkò púpọ̀ lọ́wọ́ ànábì sallallahu alayhi pé kákan débẹ̀ ká yanjú ẹ̀ ká kúrò ńbẹ̀ ni ṣùgbọ́n gbàtà nàbí ìwọ rojọ́ ìwọ rojọ́ kí ló ń ṣẹlẹ̀ fàhùbìsà rasulillah sallallahu alaihi wa sallam wọ́n gba àsìkò ànábì púpọ̀ mọ́túmọ̀ rẹ̀ sí pé wọ́n di ànábì mọ́lẹ̀ o pẹ̀lú hubisa kádìyàn nígbèkùn wọn a máa lò bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi ìwà hubisa rasulillah sallallahu alaihi wa sallam wọ́n gba àsìkò ànábì púpọ̀ láti lè rátúnṣe yìí ṣe orí eléyìí lànà bí wà wàhánà ti sọ̀la àsìkò ìrun bá tó wọ́n sì yanjú awọ̀ yìí lọ́wọ́ fàjá bilal ilà abibakar radiyallahu anhuma afáwa bilal òun ló sì máa ń pèrún tásìkò ìrun bá ti tó ó wọ mọ́ṣáláṣí ó wá lọ bá àfàwà Abubakar Siddiq kọ́lọ̀ ń kó yọnu sáwọn méjèèjì Bilal ní anabi ò sí ń lé báyìí o àsìkò òun sì ti tó faqala ya Ababakar Bilal ní ìrẹ Abubakar inna Rasulullah sallallahu alayhi wa sallam qad hubis òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ níbì kan tó ń ṣàtúnṣe kò lè kúrò ń bẹ̀rẹ̀ látara bọ́rọ̀ yẹn ṣe jẹ́ àsìkò òun ti tó àsìkò òun ò sì dúró dẹ nìkan o wàhánà ti sọlá àsìkò òun sì ti tó falaka anta umma nas rẹ abubakar siddiq ǹjẹ́ ní o lè ṣáájú kírun fáwọn èèyàn bí nígbà tí o sá nàbí ńlẹ báyìí kọ́ọ̀lá naam in shit abubakar ní bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fọwọ́ sí pé kí n ṣáájú kírun fún yín màá ṣáájú ẹ wo èsì táwọn bá kiri sọ naam in shit bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ àníkẹ́lòmí ò ṣe fa akọ́mọ bilal ní sọlá bilal ó pèrún ó sì gbé kàmá wàtàkọ́ dàmú abubakar. Abubakar bọ́ síwájú gbogbo àsìkò yìí anabi sì wà níbi tí wọ́n ti ń ṣàtúnṣe àfọwọ́ Abubakar Siddiq ó bọ́ síwájú fakabbara ó sì ṣe Allahu akbar àwọn èèyàn wájú wọn rà nàbí nbẹ takbir Abubakar tí wọ́n gbọ́ wakabbara nas gbogbo àwọn èèyàn tó kù náà ní masáàsì oníkálukú náà ṣe Allahu akbar orí ìròyìn ni wọ́n wà wàjá rasulullah sallallahu alayhi wa sallam anabi bá dé yamshi fi sufuf anabi ń rìn bọ̀ nínú sáfù anabi ń gba nínú sáfù yẹn bọ̀ sáfù àkọ́kọ́ anabi anabi ń bọ̀ síwájú hatta qama fi sọf anabi wá dúró nínú sáfù kan anabi dúró ń bẹ̀ fa akhadha an fi tasfiq ìgbà táwọn èèyàn ti ránà bí nínú sáfù Abubakar ní kírun yìí àyàbá ń pàtẹ́wọ́ wọ́n ń ká Abubakar ọmọ pé kó ń bẹ́ o ànábì ti dé o. àwọn èèyàn akadà náà fi tasfik atasfik wọ́n máa pàtẹ́wọ́ ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ wakana abubakar radiyallahu anhu la yaltafitu fi salati táwọn bá kiri bá sì ń kírun òun ewé ẹgbẹ́ kí n wo kankan tí bá ti ń kírun ń kírun lọ́n tiẹ̀ ni ẹ wo ròyìn táfi ròyìn Abubakar Siddiq wàkánà Abubakar láyé tẹfitú fi sọláàtì tábàkiri bá ń kírun òun èé bí wo bí òun ọ̀fẹ́ mọ̀ pé ẹnìkan pàtẹ́wọ́ ọ̀fẹ́ mọ̀ pé ẹnìkan òun bárun tiẹ̀ lọ nìyẹn falama akthara nasu tesfi kọl tafat nígbà tí àtẹ́wọ́ yìí wá pọ̀ táwọn ẹ̀sán pàtó pàápàápàápàápàá ah, ah, tó pọ̀ elitafat lórí irun abakiri wàá wẹ̀gbẹ́ fa idà rasulillah sallallahu alayhi wa sallam gbàdá abakiri wàá wẹ̀gbẹ́ ló bá rí wípé anabi sallallahu alayhi wa sallam anabi ti wà ní sáfù fa ashara ilayhi rasul sallallahu alayhi wa sallam anabi bá ṣe pé máa bá lọ anabi sáyẹnsì pé kó kọ́ntínú kó máa bá àwọn yẹn lọ. farafa abubakar yadahu abubakar nawókè wọn alhamdulilah bó ṣe sọ gbólóhùn yẹn wà rọjà àlẹkọhakọrọ ó bá padà ó bá ń fẹ̀yìn rìn takọhakọrọ ó fẹ̀yìn rìn faraja ó bá padà sẹ́yìn alẹ́kọ̀ọ́kọ́rọ̀ hàlù nìyẹn lẹ́ni tí ó bẹ̀rẹ̀ sí ní rìfáàsì ní àyè mọ́mù ó bá rìn wá sẹ́yìn wàrà ahu hata qama fi saf títí tó fi dúró dúró ní sáfù òun náà kàn wọ sáfù kò bá sí mọ́mù gbàtó rí bẹ́ẹ̀ fataqaddama rasulullah sallallahu alaihi wa sallam anabi bá bọ́ síwájú sallallahu alaihi wa sallam fasalla linnas anabi bá kírun náà ọ̀run jọ náà anabi kí fáwọn yẹn. فلما فرغ أقبل على الناس بعد kírun tán anabi wa dojú kọ àwọn èèyàn gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ tó bá ti sálámà tán yóò fèsì àwọn èèyàn yóò dojú kọ àwọn èèyàn fakọọl anabi wa sọ pé ayo anas anabi ni mo pè yín èèyàn mẹ́lẹ̀kùn kí ló ṣe yín hìnnà nàbàkùn ṣe òun nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí yín nínú ọ̀run akhastum fi tasfiq ẹ bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ kí ló dé tẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ innama tasfiq linnisa àtẹ́wọ́ pípa tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ọ̀run obìnrin nìkan ló wà fún obìnrin ló lè ló lè pàtẹ́wọ́ man naba'u shay'un fi salati. ẹnikẹ́ni tí nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí nínú ọ̀run àbí wọ́n rí nǹkan kan tá a fẹ́ tún ṣe nínú ọ̀run fàlìyàkùn ẹ̀yin ọkùnrin tẹ́ ni pé subhanallah obìnrin ni ó pàtẹ́wọ́ ọkùnrin ó sọ pé subhanallah fa inna la yasma'u ahadun hina yaqul torí pé ẹnikẹ́ni tí bá ń kírun kò ní í gbọ́ nígbà táwọn èèyàn bá sọ pé subhanallah. illa altafat àyàfi kó wọ ẹ̀gbẹ́ pé ṣé kéèpé nǹkan kan ṣẹlẹ̀ yóò wọ ẹ̀gbẹ́ subhanallah ni ká ẹ sọ kì í ṣe pé ká ẹ máa pàtẹ́wọ́ bàtà nàbí sọ yẹn tán ó wá ṣe padà sí ntòṣẹlẹ̀ ó ní yẹ abàbàkiri rẹ abubakiri ma mana'aka an tusalliya bin hina ashartu ilay kí tó fi máa kírun lọ fáwọn èèyàn nígbà tí mo. ṣàpèjúwe pé kò mọ bárùn lọ kí ló dé tó continue fakọlẹ abubakar afa abubakar wa sọ wípé na yambagi libna abi kuhafa kò tọ́ sí ọmọ abu kuhafa kò tọ́ sí èmi abubakar tí mò ń ṣe ọmọ abu kuhafa an yusalli bin nas kí n máa kírun fáwọn èèyàn bayna yàdé rasulillahi sallallahu alayhi wa sallam tá ànábi sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ajẹ́ pé mi ni màá ṣáájú ànábi tó lẹ́yìn mi aha mi tó bẹ́ẹ̀ kò tọ́ sí mi láti lè ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ kí n sún sẹ́yìn muttafaqun alayhi hadithi yìí nílànà kan náà ló gbà wá nù Bukhari àti Muslim hadithi yìí masailu pọ̀ nínú ẹ̀ fihi masailun wa fawaidun wa adab ó pọ̀ tayọ kò fẹ́ ọ̀pọ̀lọpọ̀ báàbù làdísì ilé bọ́ sábẹ́ ṣùgbọ́n mahalu shahid tí àfàwà al-imam an-nawawi tí wọ́n fẹ́ lò ń bí òun náà ní pàtàkì ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn yẹn kò sí nǹkan kan tó lè dá nàbí dúró tásìkò ọ̀run bá ti tó kódà wọn tí wọn bá ti pèrún báyìí ojú ànábi ó yí padà ara rẹ̀ ò ní balẹ̀ dùgbà táwọn ìgbà tó kírun sallallahu alaihi wasallam àmọ́ ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn èèyàn ó tóbi pọ̀ débi wípé àsìkò òórùn sì tó ànábi sallallahu alaihi wasallam ànábi ò sì lè dìde so kò sí ní tá fẹ́ mú jáde ń ni pé ó fẹ́ sọ pàtàkì. So, kéèyàn ó máa ṣàtúnṣe bí irun ṣe pàtàkì tóun àsìkò òun sì tó ànábì òdìdè nítorí pé béèyàn bá dìde lásìkò òun tó o bá bá a débi kan ẹ̀mí lè ṣòfò kó o tó padà dé ẹ̀mí lè lọ sí tẹ́ ẹ̀ bá bá tún ṣe yẹn tẹ́ ẹ̀ bá bá dé tẹ́ ẹ̀ bá forí ẹ̀gún bì kẹ́ ẹ̀ tó padà sí díẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ wípé èyí gangan ni mahalu shahid tí a fẹ́ lò tá a fà fi gbé àdìsí ibà sábẹ́ babul islahi bẹ́ẹ̀nà nas ṣùgbọ́n yàtọ̀ sílé yìí àwọn masáìl tó pọ̀ ó wà lábẹ́ hadith yìí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ṣé dandan ni ká wá sọ fún yàn ọ̀fíṣíálì pé lágbájá àti lágbájá ń jà èdè àìyedè ń bẹ láàrin wọn kéèyàn tó dá sí. àwọn méjèèjì ẹnì kankan nù òkú sọ fún mi pé àwọn ń bára àwọn jà là bọ́ba ti dé ti gbẹ̀yàn yálà àwọn yẹn wọ́n sọ wọn ò sọ o tọ́ba ti dé ti gbẹ̀yàn pé àáwọ̀ ń bẹ láàrin àwọn èèyàn méjì kan téèyàn sì lágbára láti ṣàtúnṣe kéèyàn ó gbìyànjú ẹ̀ láti ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjèèjì. yálà ó jọkọ àtìyàwó ni ó jọ̀rẹ́ àtọ̀rẹ́ ni ó jẹ́ ìjọ síjọ àwùjọ kan sáwùjọ kejì torí pé nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí wọn ní balagahu ana rasulullah sallallahu alaihi wa sallam balagahu ó dé tí gbọ́ ànábì kì í ṣe pé ó jẹ́ balagahu ahadun ṣe pé ẹnìkan kan wá sọ fún ànábì ó kàn dé tí gbọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ lélẹ́yìn nítorí pé al-islah bayna an-nas kéèyàn ó ṣàtúnṣe láàrin àwọn èèyàn iṣẹ́ olóore tó pọ̀ ni ó dènà fífẹ̀mí ṣòfò ó dènà bíba dúkìá jẹ́ bẹ́ẹ̀ sì ni ó dènà ìfaranirẹ ni àìmọye ẹ̀mí tí ò bá ti sọnù tí ì bá ṣe pé ọlọ́run lo àwọn èèyàn kan ní sábàbí láti ṣàtúnṣe àìmọye ogun tí ò bá ti wáyé tí ìbá ti pọ́lọ́ ń lo àwọn èèyàn kan ní sábàbí láti ṣe àtúnṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣèdí ni tó fi jẹ́ pé ipò tí kéèyàn ó ṣàtúnṣe wà nínú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ olóore tó bù àyà níwájú ọlọ́run tí ládàá rẹ̀ sì pọ̀ kò yẹ kí irú iṣẹ́ olóore báwọn kọ́ máa fòyàn ru nínú ìṣẹ̀mí ayé yẹn kódà nínú àwọn ṣe olóore téèyàn ó máa sojú kòkòrò wípé pẹ̀lú ògo Ọlọ́run èmi ni mo fẹ́ ṣe àtúnṣe èdèàìyedè tó ń bẹ láàrin ọkọ àtìyàwó èmi ni mo fẹ́ ṣe àtúnṣe èdèàìyedè tó ń bẹ láàrin àwọn ọ̀rẹ́ méjì gbogbo àwọn ṣe olóore báyìí téèyàn bá fẹ́ ṣe èèyàn kan wàhálà o àbùkù kàyàn èèyàn ná wàhálà èèyàn ṣe ìdààmú kó o tó lè rí àtúnṣe yẹn ṣe ṣùgbọ́n tẹ́lẹ̀ ń táàrin àwọn ẹni yẹn tún lè padà bọ̀ sípò bíi ti tẹ́lẹ̀ ẹ̀san tó tóbi ni fún yàn níwájú ọlọ́run subhanahu wa ta'ala ìdí nìyí tó fi jẹ́ pé òdìdí anabi ọlọ́run sallallahu alayhi wa sallam òun náà mọ rírì ànábì mọ rírì nǹkan yẹn ló fi jẹ́ pé bó ti dé ti gbọ́ ànábì báyìí pẹ́ pé aáwọ̀ ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí ànábì sáré lọ láti lọ ṣàtúnṣe ẹ̀kọ́ kan nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì béèyàn bá fẹ́ ṣàtúnṣe àbí èèyàn fẹ́ yanjú aáwọ̀ ìmọ̀ da kọ́ má jẹ́ pé èèyàn nìkan lèèyàn wà ń bẹ̀ mọ àwọn èèyàn mẹ́yìn náà lọ́wọ́ káwọn náà dúró ń bẹ̀ fún kínni alákọ̀ọ́kọ́ káwọn náà ò lè kẹ́kọ̀ọ́ bá a ṣe máa yanjú aáwọ̀ láàrin àwọn èèyàn méjì ìdí nìyẹn àkọ́kọ́ nù òun kọ́ òun náà lẹ́kọ̀ọ́ wípé tíwọ náà bá ti rú àwọn nǹkan báyìí kóun náà ṣe kí ni o kóun náà mọ pàtàkì àti ṣàtúnṣe kó sì kẹ́kọ̀ọ́ lérí àwọn ọ̀nà tó o lò àwọn ọ̀nà tó o fi ìtọ́sọ́nà ọlọ́run tó o lò láti ṣàtúnṣe yẹn òun náà kọ́ bí bá ṣe ń wo ẹnu ẹ̀ bó ṣe ń ṣe ló fi jẹ́ pé ẹ̀rí pé ní court wọn ì mú yàn sí téèyàn bá lọ bẹ̀ ọ̀hún náà ó lọ jókòó ọ̀ máa gbọ́ bẹ́ẹ̀ adájọ́ yẹn ṣe ń dájọ́ yàn náà ó jókòó bẹ́ẹ̀ wọn ì mú yàn sí ẹnu pé tọba kan rẹ ni kéékèèké o lè lo ẹ̀wọ̀n oṣù méjì wọn tọba ti lè tẹ̀lé àdá wọn ò ní lé ọ jáde tọ́ba náà fẹ́ dájọ́ kan yẹn lọ bẹ̀ yẹn jókòó náà yẹn náà ó máa gbọ́ àwọn Baba wa kọ́lọ́hún kó ba ṣe dáadáa fún wọn àwọn àfa wa kọ́lọ́hún ọba kó bá foríjì wọn wọn a máa mú ọmọ kí ó lọ́wọ́ àwa láǹfààní àti láàzámù àwọn àfa wa lóru àwọn kan báyìí ní bá fẹ́ lọ ṣàtúnṣe níbi kan wọn mọ̀ ọmọ kí ó lọ́wọ́ ọ tẹ̀lé wọn lọ ọ wà wo bí wọ́n ṣe ń gbọ́rọ̀ tọkọ bá ṣe ń gbọ́ tìyàwó bí wọ́n ṣe ń gbọ́rọ̀ tẹ́ni bí wọ́n ṣe ń gbọ́rọ̀ tìgbà ọ̀rọ̀ tí wọ́n wàá sọ ọ́ pọ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ibẹ̀ làwọn lọ táwọn bá ti fẹ́ yanjú ọ̀rọ̀ sẹ́rí gbogbo kóbora jáun àwọn ò ní lọ bẹ̀ kóbora já mí bẹ tẹ́ ẹ bá ní kẹ́ ẹ lọ bẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní parí àwọn kan lọ síbi kókó tí ń dá wàhálà lẹ̀ gan tí kókó tí ń dá wàhálà lẹ̀ ń tó bá ti yanjú gbogbo kóbora já yẹn nǹkan yẹn ló bí àwọn nǹkan yẹn anabi sallallahu alayhi wa alayhi wa sallam gbàtà anabi fẹ́ lọ ṣàtúnṣe yìí kò dá nìkan lọ ó kọ àwọn sàbí ó kọ àwọn èèyàn lọ́wọ́ wọn jọ lọ bẹ̀ lè tàlím káwọn náà lè kẹ́kọ̀ọ́ kí wọ́n tún lè ní ìrírí pé ah àṣì nǹkan tí èèyàn rò pé kò lè dìjà àṣọ lè dìjà tẹ́lẹ̀ bá rojọ́ tẹ́lẹ̀ rojọ́ ìwọ náà mọ̀ ah subhana ẹ̀ sì wo nǹkan kékeré tó di wàhálà o kọlọ́hún tí ọ̀la rẹ̀ ga kí wọ́n ṣe ṣàánú wa. a ṣàlàyé fún wa pé aáwọ̀ èdè àìyedè ó lè mú ẹ̀mí lọ lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n gbé ọ̀rọ̀ yẹn sórí ẹ̀rọ ayélujára obìnrin kan nílùú Òṣogbo ọkọ rẹ̀ wọ́n ní àáfàá lágbájá ó sì mọ́ sínú ọ̀rọ̀ ọ̀run ni a bá ṣe pé o ó sì mọ́síná buhari kìámà ọ̀fẹ́yàwó kejì èyí tó ti wá fẹ́ tẹ́lẹ̀ kò tẹ́ ṣe é bí owú kò ọkọ wa lọ gbalé fún ìkejì yẹ níbòmí máa lọ èyí tó ká òun ọkọ òsojúṣe bó ti tọ́ àti bó ṣe yẹ lérí ìnáwó àti lérí nǹkan mi ti di oníyàwó kejì ọwọ́ wá pé kí ló ń lè ṣe fún un tóun ó fi dá sẹ̀rí àfọkọ̀ àbí kóun ó pa ìgbà tó wáá di àsìkò sọ fún ọmọ kan pé osapama sinule yẹn ó sá pamọ́ ọmọ ti wà ọkọ ò mọ̀ jọ sùn sínú ilé náà hátà níbi tó burú dé àwàdà tíyàwó yẹn ìbọkọ yẹn ṣe rárá ó bá ṣe ọkọ tún bá lásìkò ìsúnmọ́ rẹ ni ó tún wáyé láàrin wọn ẹ ìsúnmọ́ rẹ̀ ni ó wáyé láàrin ọkọ yẹn àtobìnrin wọn pàtó wá di òru tọkọ ti sùn ó ti nà gbalaja lórí bẹ́ẹ̀dì ó ti jẹun lálẹ́ wọ́n ti sún mọ́ra wọn wọ́n ti sùn gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ òru lobìnrin yẹn wá jí ó wá lọ pe ẹni tó sapamọ́ sínú léwu ó wá fún lọ́bẹ̀ ó wá mú pílò ó dàbò ọkọ yẹn lójú ìyàwó ló sì yẹn wọ́n wá ní kó gùn ní lọ́bẹ̀ wọ́n sì gùn ọkùnrin yẹn lọ́bẹ̀ ọkùnrin yẹn bọ́ sálì kìámà ńgbà àṣírí wa tó tó tú tí wọ́n gbé wọn dé ọlọ́pàá ni wọ́n wá ń sọ ọ̀rọ̀ yẹn láìfù ni o kì í ṣe ìtàn o ní tó ṣẹlẹ̀ aáwọ̀ tó ń ṣẹlẹ̀ ọkọ rẹ̀ níyàwó kejì kò tó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ níyàwó kejì kí ní kankankan ìgbà tọ́rọ̀ yẹn ò yanjú ẹ wo ẹ̀mí padà lọ ìbáṣekẹ́ bá lọ́nba lọ àwọn kan ní sábàbí láti ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn bá inú rẹ̀ náà bá rọ̀ kò ní ronú wípé kó ń pa ọkọ yẹn ní ọjọ́ náà àbáyọ. ìdí nìyí fi jẹ́ pé odidi ẹ̀sìn odidi iṣẹ́ ládá tó tóbi odidi nínú tẹ̀sìn wá ṣe láyé ọ̀kan ni ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí aáwọ̀ bá ń bẹ láàrin wọn láàrin ọkọ àtìyàwó táwọ̀ bá ń bẹ láàrin wọn ká tètè ṣàtúnṣe torí pé tá a bá ṣàtúnṣe ń ẹ̀mí lè lọ́wọ́ ní tó dáa ó sì lè bàjẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé ipò tí islam fi ìṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí àwọ̀ bá ń bẹ láàrin wọn ipò tí islam fi ṣe kékeré o kódà àgbà mi ń bẹ tí àwọ̀ bá ń bẹ láàrin àwọn èèyàn méjì díẹ̀díẹ̀ tó bá tó stage kan wọn ò ní fẹ́ jókòó wọn ò ní fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn kódà àti ráwọn èèyàn tó yẹ pé ní mọ́tálásí tí ààyè tẹ́ pé mọ́tálásí kò síbi tá ààyè wà ju kó tò sẹ́gbẹ̀ẹ́ nìyẹn lọ yọ̀ọ́yà dùn síta ni títẹ̀lómi ò fi wọlé kò ní fẹ́ kẹsẹ̀ òun ó kan ẹsẹ̀ nìyẹn pé láyé òun ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ bá bá padà jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn àlùwalẹ̀ nìkan ọjà yóò lọ tún àlùwalẹ̀ sí kó lè tún padà sísá fún mi kó má dúró lẹ́gbẹ̀ẹ́ kódà ẹlòmíà bá a débi gbé náà bá lágbájá ńkọ́ ọmọ tíráhù ó tiẹ̀ kú dànù gan kó má wálé àwọ̀ máa dé lẹ́wù yẹn tí wọn ò ní lérò dáadáa síra wọn ṣèdí yìí tó fi jẹ́ pé tó tá a bá ti rí pé àwọ̀ yẹn ń bọ̀ báyìí ká tètè gbégbèsè àti ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi jẹ́ olùkọ́ àgbà alimualimul akbar olùkọ́ tó ga jùlọ anabi sallallahu alayhi wa sallam anabi fẹ́ lọ ṣàtúnṣe ó kọ́ àwọn sàbẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ wá wò bí yẹn ṣe máa ń ṣàtúnṣe so ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí nínú hadith yìí bàbá wọn náà àwọn kankan ń bẹ tọba ní kọ́mọ rẹ náà tó ti gbọ́n kó jókòó kó máa wò kó o náà wòye sí àwọn kan yẹn ẹ̀kọ́ ni òun náà ń kọ́ látara nǹkan tí ń ṣẹlẹ̀ wọn kọ́ ṣàánú wa bákan náà nínú ẹ̀kọ́ tí a rí mú nínú hadithi yìí òun náà ni wípé àsìkò ìrun tó kò sí nǹkan tánàbí bá ń ṣe tásìkò ìrun bá tó ànábì ó fi nǹkan yẹn lẹ̀ àyàfi tó bá yẹ pé wọ́n pè ìrun báyìí ànábì ń jẹun lọ́wọ́ ànábì ó jẹ oúnjẹ yẹn tán àmọ́ ànábì ń ṣe àtúnṣe lọ́wọ́ sallallahu alayhi wa sallam láàrin àwọn tí a wọ̀ ń bẹ láàrin wọn wọ́n pèrún anabi òdìdè sallallahu alayhi wa sallam anabi òdìdè ó ń sọ pàtàkì àtúnṣe eléyìí ó yàtọ̀ sí òdi ọlọ́mọ o wípé ẹlòmíràn wà fi kìyàsì pé nítorí lè wọ́n pè ní dáná bí òdìdè bẹ́ẹ̀ bá wà lóde ọlọ́mọ náà àbóde oníyàwó ara o intẹ́fì mọ̀ pé yàtọ̀ síra wọn ni wípé àtúnṣe tànàbì lọ ṣeun nínú àdìsí yìí sáà gbọ́pọ̀ ànàbì gbowó lérí ẹ̀ nàám sànàbì gbowó lérí ẹ̀ sádìyàwó bó o lẹ sí fẹ́ wá fi bísínẹ́sì wé ìbàdà àfáà tí ń bẹ lóde ọlọ́mọ tí ń gbowó lọ́wọ́ tọ́wá ní ìjọsìn náà ni láà kìí ṣe ìjọsìn àlẹ́ tọ́ba ni ìbáàdà ṣùgbọ́n tẹ̀ ń ṣe yẹn kì í ṣe ìjọsìn nìyẹn àbá kíni yẹn mú wá ẹ kíni kan ṣe ti dáwọ owó àdúrà iná àtẹná iná àtẹná méje méje kíni kan ìyá kíni náà mú wá no business lẹ́yìn ọ̀rọ̀ yín ò yàtọ̀ sí ìyá aláta tí ń ta tí wọ́n ń ra ta lọ́wọ́ ẹ̀ tí ń gbowó tó náà ń tata fún wa ìyá tiẹ̀ gan tún sẹ́ torí pé kílẹ̀ ń tà ṣe látàrodo ṣèbó tiẹ̀ fún yàn látàrodo tó gbowó nítorí bá fi lè mú yín sọ pé tẹ bá ń bẹ lóde ọlọ́mọ àbúdé súná àbúdé kínní kan àsìkò òun tó ẹ̀ dìde ajẹ́pẹ́ ẹni tó wà lọ́jà náà tó náà ń tajà tó náà wà lẹ́nu iṣẹ́ yẹ kó náà dìde torí gbogbo náà ṣe ń pawó bẹ́yìn náà ṣe ń pawó lòun náà ń pawó kò sí àtọ̀ láàrin méjèèjì so ẹ má fi eléyìí ṣe kíyàs àtúnṣe láàrin àwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi ò dìde nítorí wípé ànábì fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn kó dé kókó kan torí pé tí wọn ò bá yanjú ọ̀rọ̀ ọ̀hún ẹ̀mí lè sọnù torí àwọn tí wọ́n ń bínú kò sí tí ò lè ṣẹlẹ̀ síra wọn. bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú jáde ń bí òyìnbó tásìkò òun bá ti tó kò dúró de ẹnikẹ́ni o àsìkò òun ti tó tó di pásìkò òun fẹ́ máa lọ a gbọ́dọ̀ sọ pé à ń retí ẹnìkan anabi sallallahu alayhi wa alayhi wa sallam bánabi ṣe tó nípò bánabi ṣe ga tó nípò ìgbà tásìkò ìrun tó táwọn sàábé retí ànábì tí wọn ò rí afáwa bilal ọlọba abubakar pé àwa ní pèrún báyìí kò ṣáájú kírun fún wa abubakar sọ pé kò sí wàhálà so yẹn ń jẹ́ ká mọ̀ wípé tí àsìkò òun bá le tó táwọn sàbẹ̀ retí ànábì tí wọn ò tètè ránábì tán sì pẹ̀rún tá bákìrì sì bọ̀ síwájú tó kírun tá a wá làfọ̀ tá a ní lèmọ́mù tásìkò òun ó tó tí wọ́n jọ pé ta ló kírun yẹn nígbà àwọn ọmọ yín ni pé ó tún jẹ́yàn wá láyé kí ló dé àsìkò òórùn ti tó afẹ́ kírun sọ̀látùl Maghrib ó ti tó láti tò seven seven lù twenty after seven wọ́n lẹ̀ ń dálejò lóhùn ah, nítorí káwọ́ kírun ìwé àníṣe òtún jẹ́yàn balaye ẹnu wo lẹ́ńkì bọ́lá wọn bá rí àwa níwájú yín kírun kò ní gba irun yìí àlùbáríkà ti wá anáfíngbàrún yìí àpèjúwe tó jọmọ́rọ̀ yìí ó ṣẹlẹ̀ rí. gbàtà wà nílé ẹ̀kọ́ ṣéwù kan wọ́n ń pè ní alomilamu wọ́n lọ wọ̀ ọlọ́run lọ́mọ tí ó wà nísìnyí kì í wá máa sábà kírun nínú ibi tí masjid tá a ti ń kírun wà ibẹ̀ ni bíi self contained kan wà níbẹ̀ ni wọ́n fún nínú compound yẹn kì í sáà wá máa kírun àsáyà lọ bá a pé tọ̀ ṣé ẹja máa kírun kàǹkà wọ́n sá ló wọn mọ̀ wá wọ́n máa wá tó bá ti wá ta ni ó wá kírun níbi tí ṣe òní ó ṣáájú gbogbo àyà náà àwa náà sì ń sẹ kò tí ẹ tí ìsọ àgbọ̀yé súnà kò tí ì sì kàn. àwa rí ijọ́ kan àwa dúró apẹ́pẹ́pẹ́pẹ́ àsìkò òrùn tó wọ́n pèrún kò jáde ah, àwọn tó sì jẹ̀bi àwọn tó jẹ̀bi sínú ọ̀wà àwọn ah, àti ṣáájú nìyẹn àbá kírun kírun tata ń lọ ọwà pè wá wọn ni ó gbóyún ẹ̀ bọ̀ ó ní ẹ̀ kírun àníbẹ̀ẹ́lẹ̀. àní bẹ́ẹ̀ ni oníṣẹ́yìn gbogbo òun tẹ̀ ti ń kí bí láti ẹjọ́ yìí kò sí kàtọ́ lọ́ngbà mẹ́ èyí tó ń ṣáájú kí ìyẹn nìkan ló ń wò báyìí nìkan ti wà àmọ́ fitra ó ń bẹ nínú ọkàn ni mo ti sọ ọ mà irọ́ ni ṣe é mọ̀kẹ́ láti jọ náà kò sì wáá kírun mọ́ dábàtà ọlọ́bẹ̀rẹ̀ ni ẹ ti sọ fanu irun táwa ń kí mọ́kàlá ti ń kí kẹ́ ẹ lè jàlùbáríkà ló jà wá máa kí fún yín nígbà yẹn dẹ̀ ti kí yẹn parí nu kò sí gbogbo irun gbàgbègbè yìí tí ò bá ti jẹ́ lẹ́yìn òun kò sí kàkà tí wọ́n kọ́ gba ṣe adosel àwa kú sẹ́rìn àti <laughs> ah, ẹ̀fẹ́ ọmọ wa gan <laughs> gan kérò fúnra wa sufi wọn tara wọn jẹbi kò kírun ẹni tá à ń sọ yìí ọ̀sọ́kan òru kan lọ sáko nbí ta wí ngbọ́ lọ kí yàwó yàwó mọ́lẹ̀ tó bá yàwó yàwó sùn mọ́ àdúgbò ẹni tó ní irun òun àwa gan lóore jùlọ nígbà náà àdúgbò ṣe èyí tó ṣe òun sáwàá ṣe. àyànlá ẹ̀hìn eh, eh, ẹ ti sọ pé òun lóore jù wá lọ́dọ̀ ọlọ́run ẹ wo ohun tó ṣe ọ sá lọ ni wọ́n wá ti ojú wíńdò lọ́gbà sá lọ. tó wá kàdà anabi sallallahu alayhi wa alayhi wa sallam àsìkò irun ó tó àwọn sàbí ọ̀rọ̀ anabi wọ́n wọn ò ní tásìkò ní bá ti tó ó lásìkò tá a fi retí imam bẹ́ẹ̀ three minutes four minutes five minutes tí màmú ọba ti wá mà ẹnìkan bọ̀ síwájú wọn kírun ẹ sì ní rí ìmáàmù súnà kọ́ wá dé kọ́ wá kà kọ́ fà kékọ́rí kọ́ wá yarí kọ́ máa bínú kí ló fẹ́ bínú sí àsìkò òun ò dúró dẹ́nu kankan circumstances lè fà á kọ́ mọ́ tètè jáde ó lè wọ tọ́lẹ́tì ó lè ṣe ṣùgbọ́n òun lọ́ọ́ mọ ohun tó sòun. So ẹ̀yin dẹ́ẹ̀ ti ṣe tẹ́tàlì kò ní báyìí tó bísímìlà lẹ́ẹ̀fì rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn masajid ní north àsìkò ìrun ti tó àrètí mọ́mù fún five minutes tí ò bá ti jáde bisimilá pé mọ́láwájú bisimilá <laughs> yóò bọ̀ wájú nísìn <laughs> wọn ò kírun ẹlẹ́ẹ̀kejì nínú hadith yìí ìtẹríba ànábì pọ̀ tawadu sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tá a kọ́ náà ànábì ní tawadu bọ́lọ̀ ń ṣe bánábì ṣe tó ànábì yẹn fi bẹ́ẹ̀ báwọn èèyàn lò ní fi máa ṣèyàn lè mà látara ìgbéraga tọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ní bóyá nítorí ipò àbí nítorí owó ẹlòmíì ìmáàmù ìlú ni láyé kò lè kírun lẹ́yìn yàn lọ́pọ̀lọpọ̀ àwọn ìmáàmù ìlú èmi ò rí bí tá kírun jàmọ́ rí ilà àṣà àfọwọ́ kọ̀ọ̀kan pé lọ́ọ́ bá màmú ìlú yín pé ẹ dákun àsùnbà ẹ̀mí séjàmọ́ ẹ̀ lẹ́kì abẹ́ dákì abẹ́yẹ ìsàkèsẹ̀ àìlà ńkọ́ séjàmọ́ ẹ̀ lẹ́kì ni abẹ́ dákì tó pé mẹ́ńtálítì ilẹ̀ yorùbá ni pé ó tàbùkù ẹni tó jẹ́ ìmáàmù jimá kọ́ wa tò ní ẹ̀yìn ìmáàmù ràátìbí àbùkù àbùkù ni so yóò wà máa dárun kí nínú yàrá rẹ̀ bóyá òun àtàwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ torí pé àwọn míì tiẹ̀ ń bẹ́ ń dọ́tán bá ti wé ní láwà ní ìmáàmù jáàmì báyìí wọ́n ní pé látòní lọ ó dé ìwọ̀ fún ọkọ̀ kírun lẹ́yìn ìmáàmù rà á ti bì ó táwa rí nù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa sùdẹ́ìsì bó ṣe rí wọn a máa kírun lẹ́yìn lẹ́yìn àwọn yàn tí ó bá jẹ́ pò ní ó kírun ní haram ẹ̀ẹ̀kan ní mọ̀ ni òun náà wá sí haram òun náà wá kírun tí ó bá jẹ́ pò ní ó kírun jọ òun òun náà ó kírun lẹ́yìn àwọn èèyàn sheikh bin baz rahimahullah kọ́lá wọn bá kó bá a kẹ́ wọn mufti diyar alimamilakatul arabiya saudi àgbà àfa àgbò saudi nígbà tá à láyé àwọn kọ́ ni ìmáàmù àdúgbò wọn mọ́sálásí wọn àwọn kọ́ ni ìmáàmù ìmáàmù wa àwọn náà ó jáde wọ́n lẹ́yìn ata ẹni tó jẹ́ mọ́mọ́ sharp ọ̀dọ́ ni ọmọdé ni ó ní imam baba náà ó tó lẹ́yìn mo kírun lẹ́yìn sheikh ibn Uthaymin rahimahullah àwọn kọ́ni mọ́mú mọ́sáàsì àdúgbò wọn bàbá wọn rìn kúrò nílé wọn lọ mọ́sáàsì wọn lọ kírun jama àwọn kọ́ni imam àfọwọ́ abdullahi ibn Mas'ud radiyallahu anhu sàábẹ́lẹ̀ òun àdúgbò tí ń gbé òun kọ́ni mọ́mú àdúgbò òun náà jáde nílé yọ lọ tó sáfù torí pé o ti wá jẹ́ àfa ládùúgbò lẹ̀ bá kírun mọ́lá sí mọ́ ẹni ẹni tó ń kírun yẹn lóòótọ́ ọmọkùnrin àlùkàbẹ̀ ó kéré sí wa tí wọ́n bá ti lè jẹ́ ọjẹ́ mọ́ mu àá ah, ah. ṣé bọ́ ọba àwọn ládùúgbò ni ṣé dandan nìkan fi ọ́ ṣe ìmáàmù nígbà tí wọ́n ti wá fi ọ́ ṣe ìmáàmù ẹ̀ bá kí jàmáà mọ́ ìwà àtìyàwó rẹ̀ bá ń kírun nínú nínú yàrá ẹ̀ ju anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ in tó fi lè mú Abubakar tó ṣáájú kírun ó ti mọ̀ wípé ànábì gan ò ní gbà kásìkò òun ó tó káwọn ọmọ kìlásìkò torí tẹ́rẹ́bì àtànàbì ti fún wọn sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ti mọ ròyìn àtànàbì jẹ́ sallallahu alaihi tó ìyẹn túmọ̀ tawadu ìnítẹríba bó o bá ní bó o ṣe tó ló ṣe máa hùwà èèyàn tayọ àlà bó o bá ní bébí ṣe pa ọ́ ló ṣe jẹun síbi ìbúbẹ̀ lèyìn ò lọ mú kí ni ó ṣẹlẹ̀ ẹnu rẹ̀ ó ṣe kí ni o ló fàya kò sí bébí ṣe pa ọ́ tó síbi kékeré náà ló fi máa wọ̀n á sí ló fi máa wọ̀n díẹ̀ tó fi ṣe kí o tó fi yó èyí ṣe béèyàn ṣe tó èyí sì ṣe ń téèyàn jù lọ wa kadhalika ja'alnakum umatan wasata wọ́n tún wọ́n sì òun ni pé a ah, mo fẹ́ jẹ́ wọn mọ̀ àfàwọn náà ọ̀tẹ̀ náà ni ẹlòmínú a ah. lóòmí jẹ́ pé èèyàn gbúdọ̀ sọ́ra ọ̀fẹ́ ṣe kan nípa ah, a jù báyìí lọ ìwọ ló rò bẹ́ẹ̀ bá a ṣe ṣe náà ìyẹn ní máa jọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò kó sínú wàhálà lóòótọ́ o tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé níwọ̀ntúnwọ̀nsì àwọn kan wà á máa sọ fún ọ pé ẹ ti lẹ́fù yín ti gbogbo yẹn lọ lẹ́wù wo kí ni lẹ́wù kí ni kí ni lẹ́wù ń bẹ èyàn ò sì tún gbúdọ̀ ṣe ní téèyàn bá ti jù lọ gbà eléyìí ọ̀pọ̀n yín lé èyàn ó ṣe ní wọ̀ntúnwọ̀nsì akọ ẹ̀kọ́ yẹn púpọ̀ lára anabi wa Muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam afọwọ́ abubakar siddiq atúnkẹ́kọ̀ọ́ látàrẹ̀ gbàtí afọwọ́ bilal tó lọ bá wípé ṣé káwa ṣèkámọ̀ kó kírun fún wa afáwa abubakari ó ní naam bẹ́ẹ̀ ni màá kírun in shit bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ ni o èmi kọ́ ni mo dáa ju ẹlòmíì wà náà tó lè ṣe kí ni o tó lè kírun ṣùgbọ́n tó ẹ bá fẹ́ kó jẹ́ pé mi ni màá kírun nígbà tí o sá náà bí n bẹ́ẹ̀ ṣáàlà màá kírun ẹ wo ọ̀rọ̀ ìtẹríba níjọ́ náà jàmá kò sí ẹni tó lóore tá abubakari kò sí nínú àwọn sọ̀hábà tánàbí ọba ti sí ń bẹ́ẹ̀ ẹni tó kàn òní ta o wọn ni Abubakar Siddiq síbẹ̀síbẹ̀ ẹ gbọ́dọ̀ tó tún sọ kò sọ pé ah mò ń wo yín náà ni ta ni ó tún wà ń bó ṣe wọ ọ sọ bẹ́ẹ̀ ọ sọ pé ah ewu làbúrò tó máa béèrè ta tún ní ọ wà ń bẹ tí ọba jẹ́wọ́ abubakar inni wulitu aleikum wala stobi xeeriku gbadafi afọ abubakar jẹ khalifa ogun mùsùlùmí ẹ̀yin lẹyìn mi kí n jó lórí yín o kì í ṣe pé mi ni mo dáa jù láàrin yín bẹ́ẹ̀ sì ni òun ló dáa jù nígbà náà hata títí di sìn afdol nas fi hadhihi al umma ba'da nabiyyi sallallahu alayhi wa sallam ala itlaq abubakar radiyallahu anhu ẹni tó lóore jù nínú ẹ̀sìn wa yìí nínú àlè yìí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam abubakar ni ẹni tó bá ní òrí bẹ́ẹ̀ nǹkan ti kọ́ lọ́pọ̀lọ́ síbẹ̀síbẹ̀ abubakar ń ṣe tẹ́ ẹ bá ní kí n ṣe màá ṣáájú ọ <laughs> tẹ́ ẹ bá ní má ṣe kẹlẹ́mi ò ṣe o àrí kí ni o àrí tawadu náà lára ta ni o látara fáwọn abubakar sadiq ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lára àwọn wọ̀nyí kéwìn mélòó ló máa ìmọ̀ mélòó ló mà tí a lè wá pọ̀ bákan náà nínú tá a tún rí mu jáde ń bí yìí nínú hadithi yìí ó ń sọ makanatu almu'adhin fil masjid ipò ẹni tí bá máa ń pèrò nínú mọ́sálásí kì í ṣe kékeré ẹni tó bá jẹ́ làdáni nílẹ̀ yorùbá ẹni tá a mọ̀ sí làdáni wọn lè ti sọ Allahu akbar Allahu akbar.

torí wípé kò sí ìtọ́kàn mọ́mú pẹ̀lú àsìkò òrùn tọba bá ti pèrún òun ni ó mọ̀ pé àsìkò ti change o kìíní kan òní ọ̀lọ̀ pèrún bá ti lè pèrún òun gan ti kó mọ́mú nípa kí tí mọ́mú bá ń ṣe ń gbà náà ó sọ àgbà yọ̀ǹda lọ́wọ́ ó ti mọ àsìkò tásìkò bá ti tó ó lọ láàrin magribi àti ìṣá àwọn àfa wọn máa ń ṣe halkọ halakot tí èsì ibì kan subhanallah àwọn kan máa gbasa àwọn kan tún jásá halkọ kan bàbá tó kúrò yóò tún jásá halkọ mi ǹjẹ́ wàá ṣe ọ́ lè mọ̀ ní pé bí wọ́n ṣe ń lo spíkà níbẹ̀ ń kò sì ní disturb àwọn míì tàbí tó ṣe ń bí ìyẹn máa ń yọ ìyẹn lójú kò ní disturb ọlọ́run ló mọrú àwọn kìnìyẹn kò ní ju odò ẹ̀yìn tẹ́ wà ní sákò yẹn nìkan lọ bí ó ṣe lọ káàkiri nìyẹn kọ̀ wá sí bó ti wulẹ̀ kẹ́ jẹ́ àgbà fààyè tó tásìkò òun bá ti tó ẹ kàn gbọ́ Allahu akbar Allahu akbar ẹ kàn gbọ́ ṣé kàn gbọ́ subhanakallahumma wa bihamdik ṣọlọ́lá ilà ilà sọ́kùrọ̀tù assalamu alaikum ọ parí náà ọ̀rọ̀ gbé ẹ ẹni kò lọ dúró ń irọ́ muhammed yóò ní wá bá ṣe yẹn kọ́dà kó jẹ́ mufti ló ń ṣe dárúsù tásìkò òun bá ti tó muhammed yóò kàn pẹ̀lú jẹ́ ni tó bá ti pèrú kódà kó ṣe wípé ṣèkì yẹn ń dáhùn kọ́ ẹ̀ṣẹ̀ kan lọ yóò kàn ní subhanaka allahumma wa bihamdik ṣẹ́ra ńlá ilá astaghfiruka wa atubu ilaik darisun ọ̀parí náà àyàfi tó bá yẹ kó tó fẹ́ ṣàlàyé nǹkan tó dé pé tó bá pèrú yẹn tán kì í ṣe pé immediately náà ni ó kírun ó lè ṣàlàyé díẹ̀ yóò kàn ṣàlàyé ta so láti sọ ipò tí mu'adhin tó wà ṣùgbọ́n problem táwa níbi ni pé ṣé gbogbo mu'adhin ló ní ṣòro tó tó yẹ kó wà lára mu'adhin ẹni tí ọmọ àsìkò gbogbo àsìkò wọlé ó ń ọmọ ìrun tí ń pè gan náà bí ìgbà tí ń sun rárá ayé ayé ayé ayé ayé kí ni <laughs> kí ni sọ báyìí ta ní tí ó máa so àdánwò ńlá ni o lóbi jẹ́ pé nílẹ̀ Islam tá ti lè yan ìmáàmù báyìí ẹni tó wọ́n sì tún yẹ hafiz tó ń kọ́ àwọn ọmọ ní quran oyè mẹ́ta ń tábà ti kọ́ masjid gọ́fìmẹ̀ntì ẹ̀ kò lè mọ́ lọ́wọ́ gọ́fìmẹ̀ntì ni ó yan imam muadhin àti afa tí ó mọ̀ sí tahfiz quran kọ́ àwọn ọmọ quran níta so ẹ̀rí wípé àwọn sàábé pọ̀ níjọ́ tá a wí àbí wọn pọ̀ ẹni tó dìde lórí ọ̀rọ̀ pásítọ̀ òní tító ta ni bilal abubakar gan o torí pé òun kọ́ ní gbòòrùn ipò tí Bilal wà gẹ́gẹ́ bí mu'adhin ó ní right láti sọ wípé a fẹ́ pèrún àsìkò ọ̀run ti tó torí pé ààyè ẹ̀ nìyẹn nínú hadithi yìí agbágbọ́yé makanatu aw manzilatul mu'adhini filiyesh filimasjid agbágbọ́yé níbẹ̀ bákan náà nínú hadithi yìí wọ́n jẹ́ kí ó yé wa. wípé àfáàwà abubakar radiyallahu anhu kí ọlọ́run ọba kí ó bá wa yọ́nú sí ó jẹ́ nìkan tó ṣe pé tí ń bá ń kírun yìí máa fọkàn sí irun tí ń kí wa kana la yaltafitu fi salati kì í wọ̀ ọ̀tún kì í wọ̀ sí lórí irun kì í wọ̀ hànàhànà tí bá ti ń kírun yóò concentrate full concentration ni máa wà fún tí bá ń kírun eléyìí náà agbọ́yé nínú hadithi nínú ìròyìn afọwọ́ abubakar lóbi jẹ́ pé ẹni tí bá tún kọ tírà tí bá ń sọ̀rọ̀ nípa sifatu abubakar fi sọ̀lá yóò tún lè lo hadithi yìí náà kó tún fi sí abẹ́ báàbù kó tún fi sábẹ́ bákan náà arígbọ́yé nínú àwọn àǹfààní tó ń bẹ nínú hadithi yìí wípé àfọwọ́ abubakar siddiq radiyallahu anhu agbọ́yé pé ntẹ̀yìn fi ń bẹ̀rẹ̀ ẹ̀rùn onáà ní takbiratul ihram fakabbara wa kabbara an-nas a rí fawaidu fiqhiyya wípé ma yuftatahu bi as-salah takbiratul ihram ntẹ̀ fi ń bẹ̀rẹ̀ ẹ̀rùn òun náà ni allah akbar téèyàn bá ti ṣe tí mọ̀ọ́mù bá ṣe tiẹ̀ tán lẹ́yìn tẹ́ wà lẹ́yìn ó tó ṣe tiyín kò sọ wípé fakabara abubakar wakabara bilal sẹ́mi pé léyìí ni dẹ̀líìlù wípé kì í kún èérọ́ tó bá kí wọ́n máa rọ ni nígbà tí wọ́n ní gbàtà abubakar ṣe allahu akbar kí ló tẹ̀lé fakabara nas gbogbo àwọn èèyàn tá wà ní sáfù gbogbo náà ṣe allahu akbar ṣùgbọ́n ní táwọn èèyàn máa ń ṣe tí màá bá ṣe allahu akbar ládàáni náà ṣe allahu akbar àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá tó ṣe tiwọn láà tí màá bá ṣe allahu akbar gbogbo yín náà ṣe tí ṣùgbọ́n ẹ má ṣe tí yín dọ́gba pẹ̀lú imam fa idà kabbara fa kabbiru tí bá ṣe allahu akbar tiẹ̀ tán lẹ́yìn ó tó ṣe tí agbágbọ̀ yìí fiqihu yẹn nínú hadith yìí bákan náà agbóyè pé anabi sallallahu alayhi wa alayhi wa sallam tí nǹkan kan bá lè dá anabi dúró nírú irú nǹkan tí ó wáyé yẹn tánabi bá ti lè yanjú nǹkan yẹn gbàrà báyìí kò ní lọ bùnmí ibi irun yẹn ni yóò ti máa lọ ẹlòmíín bẹ lápèjúwe oní imam ìgbà tó wá fẹ́ wá sí mọ́sálásí ìgbọ̀nsẹ̀ bá mu wọ́n bá sáré wọ tọ́lẹ̀tì àsìkò sì ti fẹ́ máa lọ àwọn èèyàn bá kírun wọ́n wá yọjú pé wọ́n ti ń kírun <sniffs> ẹ wo jẹ́ n sáré parí nóòtì tí mo ń kọ́ ẹ̀ là n tó di ọmọlẹ̀ tí ò fi jẹ́ kó meet yẹn tó bá ti yanjú nǹkan yẹn eré o gbúdọ̀ tètè múra kó o tètè máa lọ síbi ẹ̀rùn yẹn ni torí pé a gbọ́ kí bá nàbì ṣe parí àwọ̀ yẹn bó ṣe rí yanjú dá báyìí ànábì rọ́ọ̀ṣì bọ̀ wá sí mọ́ṣáláṣí mi lóbi dẹ́pọ̀ ànábì tún bá wọn ní orí ìrun yẹn gbàtà ànábì bá wọn lórí ìrun ànábì wọnú sáfù òun náà dúró bẹ́ẹ̀ hàdà yadullu ala tawadu'i rasul ànábì ọ̀lọ́ gba àyè iwájú wọlé kánábì ní sún sẹ́yìn gbé bọ́ ẹ̀yìn kọ́ wá gbà wọlé báyìí kó fọwọ́ ti sẹ́yìn gbé ẹ̀yìn bọ́ ẹ̀yìn anabi ọsẹ anabi lọ gba ayé àwọn èrò náà wọlé anabi lọ dúró sáàrin sáfù ẹ wo tàwádò ìtẹríba anabi ń kírun lẹ́yìn abubakar siddiq radiyallahu anhu bákan náà àwọn èèyàn wọ́n ń bẹ̀rẹ̀ sí ní gbàtàrí pa anabi wọlé anabi nítẹríba àwọn sàábé ń fún anabi ní ìwọ rẹ̀ àdáwò tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí òun náà ni wípé àwọn èèyàn kan ń bẹ wọ́n wọ̀ bí a àpọ́nlé kẹ́ máa pa wọ́n lé débi pé wọ́n ò tún fẹ́ sọ àwọn èèyàn dẹrú nítorí pé àníṣe ẹ gbọ́dọ̀ máa pọ́n mi lénìí èmi náà èmi náà ni mò ń bọ̀ tó jókòó báwọn dídé èmi náà ló ń kí báwọn òtún jẹ́ ìyàmàláyé òtún ṣe kíní kan kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ ń jẹ́ àwọn èèyàn ń pa nìyẹn ẹ̀ ń sọ àwọn èèyàn dẹrú nù ṣùgbọ́n dàkejì àwọn àfáàsùn náà mí bẹ tọrọ yé táwọn ò ní ṣe báwọn wọn ò ní jẹ́ àwọn èèyàn ń pa wọn ò ní fọ́ọ̀sì àwọn èèyàn ká máa pa wọn lé nípa lé tẹ́fẹ̀ sọ wọ́n dọ́lọ́hún ṣùgbọ́n àwọn èèyàn ó tún wá ṣì nǹkan yẹn lò ìwọ̀ tó yẹ kán fún wọn àpọ́nlé tó tún yẹ kán fún wọn wọn ò ní fún wọn àpọ́nlé tó yẹ kọ́ fún wọn wọn ò ní fún ẹ̀yin o máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwa tí a gbàgbọ́ yé tá ń pàpẹ́ mọ́ra pa gbàgbọ́ yé súnà ìwọ̀ àpọ́nlé tó yẹ ká máa fún àwọn àfa wa tó ń jà fa súnà kò sẹ́ni tó ní ká dọ̀bálẹ̀ fún wọn kò sẹ́ni tó ní akúnlẹ̀ fún wọn kò sẹ́ni tó ní àforíkalẹ̀ fún wọn ṣùgbọ́n àwọn ìwọ̀ àpọ́nlé kan bẹ tó yẹ ká máa fún wọn yálà nínú ọ̀rọ̀ nínú ìwà àti nínú ìṣesí pẹ̀lú wọn. àwọn mashayikh kọ́lọ́wọ́n bá kó bá wa lọ́rọ̀ ẹ̀mí àwọn tí ń bẹ láyé látàrí dáadáa àwọn tó ti bọ́ sálẹ̀ kíámọ́ lọ́wọ́n bá foríjì wọn. tí wọ́n bá parí dars báyìí tí àfa bá ti parí dars kó tó dìde gbogbo àwọn tó wà níjókòó ìyẹn wọn sábà ń ṣẹlẹ̀ ní haram gbogbo ẹgbẹ́ tó jókòó ní òfẹ́ bá sheikh yẹn lọ. àwọn àfa mi wọn àbẹ̀tán ti dàgbà sẹ́ pé èmi ò rí nàmá ní àwọn afáyàn ẹ wà á rí tẹ́lẹ̀ mi ọba lọ́yọ̀ dárúkọ rẹ̀ wọ́n tún wá mú orí sheikh yẹn wọ́n tún kí jazakumullahu khair so wọ́n mọ̀ pọ́nlé bọ́ fẹ́ gbé omi kan wọ́n bá gbé wọ́n bá wọ́n ṣe àwọn kan yẹn fún wọn ò dọ̀bálẹ̀ fún o wọn ò kúnlẹ̀ fún o ṣùgbọ́n wọ́n fún ní ìwọ̀ yẹn àwọn àpọ́nlé yẹn even àga táwọn mashayikh táwọn jókòó sí nínú haram táfi máa ń ṣe dárúsù kódà kéèyàn máa sí ẹ ẹ lẹ́rìn nǹkan kó jókòó lórí ẹ èmi wá di ìyùn dàrẹ mo ń dà kéèyàn kan tiẹ̀ mistakenly kéèyàn láyé ẹ ẹ nírẹ́ nìkan kó lọ jókòó lórí àga wọn ikraman lil mashayikh ẹ rẹ pé kìtì balẹ̀ náà sọ́nsìn ṣùgbọ́n àwọn ìwọ̀ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ fún àwọn tó jẹ́ olùmẹ̀sìn ṣùgbọ́n nu tó ṣe ni lé màlẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń papọ̀ mọ́ra súnà nígbà tí wọ́n ti ní kò sí dọ̀bálẹ̀ kò sí kúnlẹ̀ àwọn ìwọ eyín ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n fojú rìnà rẹ̀ ilà àmọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí. ìfẹ́ ẹlòmíì ẹ̀rí tí ó máa béèrè béèrè lọ́wọ́ àfọ àbáyé ẹ̀ sì rà á mi aláìlẹ́kọ̀ọ́ nínú bí ṣe ń béèrè béèrè. lọ́dọ̀ àwọn ó béèrè béèrè mi ti gbóòórùn àìlẹ́kọ̀ọ́ nínú béèrè yẹn ọlọ́run ló ní mà jùlọ ọmọ o ìgbà kò ní dáhùn yóò béèrè mi ẹ̀ wá wọn ò mọ ọmọ kwẹ́sàn yẹn ni ọmọ bẹ̀tú bó ṣe béèrè ò lẹ́kọ̀ọ́ yóò ní kwẹ́sàn mi kò ní dáhùn kwẹ́sàn àwọn tó bá wà lẹ́kọ̀ọ́ wọ́n ti mọ rísìn tí ò fi dáa jùmọ̀ pé bó o ṣe béèrè béèrè yẹn o ò béèrè ní béèrè ẹni tó lẹ́kọ̀ọ́ lẹ́yìn fi pé tẹ bá máa ń gbọ́ oríṣiríṣi àwọn dárúsọ àwọn àfáànlá tẹ bá ẹnìkan fẹ́ béèrè kwẹ́sàn ìbéèrè yẹn béèrè kò ju mẹ́ta lọ ó lè ṣàdúrà mẹ́wàá pé jazallahu sheikhana atọ́lá allahu abukakum lala khidmatul islam wa alimuslimin jazakum allahu khairan wa barakallahu fi ilmikum indi su'al yóò ti kọ́kọ́ ti gbẹ ọlọ́run ọba kó bá ṣàlékún ẹ̀mí kó bá ṣàlékún àlàáfíà yín kó bá fún ilẹ̀mí gbàtà àlàáfíà kó bá san ilẹ̀ san dáadáa kó jẹ́ kí màá yín ó lálùbáríkà kó ṣe wá láǹfààní pé ìbéèrè tí mo ní ẹ̀yin ò rí ẹ̀ rí bá wọn. ṣùgbọ́n wọ́n fẹ́ béèrè pé tọ̀ sáárà ẹ̀jọ̀ kílẹ̀ rí kà nípa <laughs> ǹjẹ́ ẹ ti ka nǹkan kan nípa mọ́sálà mo mọ̀ná mo mo fẹ́ ká tún àfọwọ́kànnì wallahu a'lam tàbẹ́ ṣé ṣé bíbí àpín <laughs> oríṣiríṣi àwọn nǹkan ẹ ti rí àìní èyí láàrin àwa tí a ní agbágbọ̀ yìí súnà kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àṣejù àtàṣe ètò ni àwọn ń sunfí àwọn ṣàṣejù níbi pé ẹ̀pá àwọn ilé wọ́n sọ àwọn èèyàn dẹrú àṣe ètò súnà ọ̀sẹ̀yìn dẹrú ṣùgbọ́n èyí tó yẹ kẹ́ ẹ ṣe gan ẹ̀ pàtì ẹ̀ tún ṣe wa kadhalika ja'alnaka ummatan wasata wọ́n tún wọ́n sí òní ẹ wo anabi sallallahu alaihi wasallam ẹ wo abubakar ṣáájú kírun anabi ò torí ẹ̀ bínú bánabi ṣe ń bọ̀ kílẹ̀ anabi ṣe anabi lọ́ọ́ dúró síbi sáfù ṣùgbọ́n àwọn sàábì mọ ipò anabi sallallahu alayhi wa sallam kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n tètè ń ya ń sọ fún abubakar anabi kọ́ ni ó sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn sàábì mọ ipò anabi sallallahu alayhi wa alayhi wa sallam àwọn sàábì mọ ipò tànàbí wà pé ó rárá dúró láàrin àwọn yẹn ìyẹn ọ̀sọ́ di ẹgbẹ́ àwọn lójú ẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ìtàmọ̀ páwọn lè ṣe lásìkò lórí ìrun wọn bẹ̀rẹ̀ sí ń pàtẹ́wọ́ pé abákiri wọn pàtẹ́wọ́ ànábì wọn ò lè sọ̀rọ̀ wọn sàn pàtẹ́wọ́ abákiri òwò ẹ̀yìn ń bá wọn lọ́ntẹ̀ gbàtà tẹ̀wọ́ ìdójú ẹ̀ abákiri wọ ẹ̀gbẹ́ gbàtí ó wọ ó bá rí ànábì sallallahu alaihi wasallam lójú ẹsẹ̀ ànábì ní dúró ẹ̀ tún wò tàwádò ànábì ní dúró síbẹ̀ máa kí sá dúró <laughs> àwọn níbo <laughs> ọbọ sẹ́yìn nígbà tó wá wá di pé kò ní sí mọ́mù mọ́ báńdà bí ọba sì bọ̀ wájú abakiri ò ní bọ̀ wájú radiyallahu kò ní bọ́ síwájú bàtà nàbí sì mọ̀ báyẹn anabi sallallahu alayhi wa sallam anabi wà sallallahu alayhi wa alayhi wa sallam ẹ ń bẹ̀ wọ́n anabi fi hàn ṣùgbọ́n tẹríba tànàbí fi hàn àwọn sàábì yé sí pé ìyẹpẹrẹ ló dé síbẹ̀síbẹ̀ ìwọ̀ tó yẹ kí wọ́n fún wọ́n fún hmm. lápèjúwe àtọ́jọ́ bí àfáwa ọ̀wọ̀nù masjid bàtọ́ ọ̀wọ̀nù masjid àwọn èèyàn ní ìsúnlá ah, ẹ jókòó lórí ní àhìmọ̀kọ́rẹ́ ah, mọ̀rọ̀ ìjọsọ rárá lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ibìkan ẹgbà akúfún ẹni tẹ̀ wọ́n ní òní tì ní òun ò ní yọ ìtẹ́nídì rẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ yóò lọ jókòó sí ó lè lọ jókòó lẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n lówó gbà jẹ́ kí n lọ fún wọn ní tẹ̀ ó lè mọ̀ ẹ́ pé kò ní ìdí pé láà ẹgbà yóò padà gbà náà ṣùgbọ́n tó fẹ́ fà yọ ńbẹ̀ ni pé kó o mọ̀ fìlì wípé òun fẹ́ fọ́sẹ̀ láti ṣe nǹkan yẹn ìwọ ló fínúfíndọ̀ láti lè ṣe bó o sì ṣe kò ní wáá yọ̀ǹdì ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ọkàn mọ̀ ọjọ́ pé ah, ìwọ tó yẹ kí n ṣe mi ò ṣe tó so eyín tí Islam kọ́ wa nípa ọ̀rọ̀ ìpọ́nra ẹni lé nìyẹn mọ́wọ́ bí i àpọ́nlé pé dandan ibi tó o bá dé túláàsì bẹ́ẹ̀yàn bá débẹ̀ kílẹ̀ dàrú kámọ̀ pé èèyàn débẹ̀ láà kò mí ní gbogbo yẹn kò nítumọ̀ kò nítumọ̀ anabi sallallahu alaihi wasallam lànàbí wọnú sáàbù sáàbù ọ̀rọ̀ la dúró bẹ́ẹ̀ tiẹ̀ àwọn sàbí náà ṣe ń pàtẹ́wọ́ pé anabi ti dé anabi ti dé abakiri tó fẹ́ sún sẹ́yìn anabi ní kó mọ kó mọ bárun yẹn lọ kó tó abakiri wa sún sẹ́yìn ẹ̀kọ́ tó pọ̀ ó wà mbẹ nípa ìtẹríba tànàbì ní àti fífún ànàbì ní ìwọ rẹ̀ táwọn sàbí náà gbọ́ yìí bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú bí ànàbì ṣáájú kírun gbà tí wọn sálámà tán ẹ máa wo bá ànàbì ṣe máa ń sọ̀rọ̀ ṣe é mọ̀ pé mòdù iṣu tó ṣẹlẹ̀ gángan ó ní bàbá kìrìsì sún sẹ́yìn abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ìyẹn kọ́ lànà bí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyẹn kọ́ lànà ìbùkọ́ níta àná fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé kí ló dé tẹ̀ ń pàtẹ́wọ́ lórí irun èyí wà hamusa nabi sallallahu alaihi wasallam pé kí ló dé tẹ̀ ń pàtẹ́wọ́ lórí irun torí wípé obìnrin ni ìgbàláàyè ń bẹ fún pé kó pàtẹ́wọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lórí irun kí ni ìtumọ̀ kó pàtẹ́wọ́ torí pé ohùn wọn obìnrin ohùn wọn òhò ni kó pàtẹ́wọ́ lórí irun ọkùnrin ni kó sọ pé subhanallah bóyá ìmáàmù ń kírun lọ nísìn ọba wa ibi tó ti yẹ kó jókòó kó jókòó àwọn ọkùnrin wa sọ subhanallah dẹ̀líìlù ẹ̀ nìyẹn anabi ni subhanallah ni kí ọkùnrin ó sọ èyí tẹ́ fi pàtẹ́wọ́ ọ̀hún nítorí ẹ̀ka ẹ̀ sọ ni subhanallah innama tasfiqu linnisa obìnrin ni máa pàtẹ́wọ́ bóyá ìmáàmù ń sìn òun kírun ọwọ́ àsìrùn kí àwọn obìnrin kí ni wọ́n ṣe o wọ́n pàtẹ́wọ́ tó ti yé ìdí nìyẹn tó fi jẹ́ pé ọkùnrin ìmọ̀ pàtẹ́wọ́ àrímújáde ń bẹ̀ wípé àtàṣọ́bù obìnrinṣà ìmọ̀ akọ́sí obìnrin òun ni máa ṣe kí ni o kọ́ máa pàtẹ́wọ́ ànábì sì làánà ogun ẹnikẹ́ni tí bá ń fi ṣèṣì rẹ̀ jọ tóbìnrin. ẹ̀yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹnìkan ṣe nǹkan kan tó dáa nísìnyí ẹ pàtẹ́wọ́ fún un lọ àtẹlẹ sàfihàn kò sínú ẹ̀sìn wọn èyí wọn máa ń ṣẹlẹ̀ kí ni kan round of applause kí ni máa ń pè kí ni kan tẹ wá wà ní bàbá òsè nǹkan kan tó jọjú wọn ní ẹsẹ alátẹwọ kí ni kan àbò sọ̀rọ̀ kan tó ìyẹn bí wọn sábà máa ń lù bí àwọn alákọ̀wé bóyá òsọ̀rọ̀ kan àbí gọ́vùnà ń sọ̀rọ̀ kan pẹ́rẹ́ǹtì kọ́ wá sọ̀rọ̀ kan tó jẹ́ kí ni abẹ́ pàtẹ́wọ́ fún Jésù ìmúnisẹ́ ni gbogbo yẹn ìmúnisẹ́ ni bí o sọ jẹ́ bí ẹgbẹ́ yín kí ló fa gbogbo kí lè bá dé gbogbo yín so látara àdìyẹlẹ yìí gbogbo àwọn nǹkan yẹn ànábì ní ìnáma tẹsífíkúlì nìsa obìnrin ni kó pàtẹ́wọ́ lórí irun tẹnìkan bí wọ́n ṣe wá pàtẹ́wọ́ nínú òrùn yẹn àwọn sàbẹ̀ ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ànábì ò ní kí wọ́n tún ọ̀run yẹn kí ẹni tí wọ́n ṣe yẹn kò bà ẹ̀rùn jẹ́ àkọ́kọ́ wọn ò mọ̀ ẹlẹ́ẹ̀kejì amalu yasir iṣẹ́ kékeré ni ṣùgbọ́n ànábì ní ká má ṣe bẹ́ẹ̀ mọ́ sotie ṣùgbọ́n tẹ̀yìn bá wà sí ní pàtẹ́wọ́ ya ya ya lórí ìrun ìrun yóò bàjẹ́ o ntí òjò kánábì ní ká túnú yẹ kí ni pé wọn ò mọ̀ àwọn rò pé kí làwọn lè fi sọ fún Abubakar pánábì ti dé kò sí nǹkan lè fi sọ fún ju pé àwọn ọmọ kí subhanallah lọ yẹ káwọn wí náà fi pàtẹ́wọ́ lànà fi sọ pé ká má ṣe bẹ́ẹ̀ mọ́. bákan náà arígbọ́yé wípé téèyàn bá ṣàṣìṣe ànábì èé fi àṣìṣe yẹn dọ̀la lójú ẹsẹ̀ ànábì ọkọ rẹ̀ tiẹ̀ sallallahu ètò ànábì bá dákẹ́ lé lérí ká pé kì í ṣàṣìṣe nìkan ìwé ìtọ́ bá kú díẹ̀ káàtó lójú ẹsẹ̀ lànà bí ó kọ̀rẹ́kítẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam. bákan náà arimujade ń bẹ̀ wípé al-iltifatu fi sọ̀láàtì laysa min mubtilati sọ̀lá bal min makuruhati sọ̀lá kéèyàn ó ẹgbẹ́ nínú òrùn kò bàrún jẹ́ ṣùgbọ́n akọ́ nínú òrùn ni. èèyàn sì lè wẹ̀gbẹ́ tí bùkátà tó bá béèrè fún lápèjú èèyàn ń kírun lọ́wọ́ ọmọ kan wá ń ra kòrò lọ síbi iná èèyàn ó wẹ̀gbẹ́ èèyàn lè wẹ̀gbẹ́ <coughs> èèyàn lè ṣe báwọn nínú ọ̀ràn <coughs> ànábì náà so bó o ṣe wẹ̀gbẹ́ òun bùkátà béèrè fún kò èèyàn ò bànújẹ́ ṣùgbọ́n téèyàn á mọ̀ mọ̀ ń irun irun ò bàjẹ́ ṣùgbọ́n ládàá tó pọ̀ ó ti sọnù lọ́wọ́ kọ́mákínú Allahu Akbar hmm. yóò tún máa wò káàkiri ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀nbídìí àwọn tó bá ń kírun subhanallah Allahu Akbar kí ni ń wò ẹ máa wò kí ni ń wò so iltifat láàdá ti lọ tó pọ̀ nínú ọ̀run tí ń kírun pẹ̀lú iltifat bákan náà nínú ẹ̀kọ́ tí a rí mú jáde yìí nínú ọ̀rọ̀ yìí nítorí àsìkò tá a bá ní a máa fẹ́ kọ́ ń lọ tí ó fi bẹ́ẹ̀ di aago mọ́kànlá nínú hadith yìí nìkan àlejòta torí pé utiya walakọ́dì utiya jawami alkalim tánà yìí bá sọ̀rọ̀ báyìí àǹfààní tá a lè mú jáde ń bẹ kì í ṣe kéèké kí kàn ṣe mujarrad ká àti kà la ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ kan tánà bí bá sọ tó sì yẹ kó ní lápá nínú ètò ìgbésí ayé wa nítorí àsìkò ẹ ká dá dúró níbi anabi sallallahu alayhi wa sallam bàtà anabi wàá bi abubakar léèrè pé èyí ṣe tó fi máa bá wọn lọ nígbà tó rí mi èsì wo ni àfọwọ́ abubakar sọ àfọwọ́ abubakar fún anabi lèsì pé ma kana yambagi libni abi kuhafa an yusalliya bin nas bayna yaday rasulillah sallallahu alayhi wa sallam ma kana yambagi. kò tọ́ mi èmi ọmọ Abu Kuhafa kí n ṣáájú kí n fáwọn yẹn tá ànábì sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi àpọ́nlé o ló fún ànábì sallallahu alaihi tá a mú jáde ni wípé ju yàn lọ nínú ipò ròyìn ara rẹ pẹ̀lú rẹ pẹ̀lú àpọ́nlé tá a fi bàbá rẹ béè lọ́wọ́ rẹ pé kí ló kọ rẹ dọ́kítọ̀ láà má sọ yẹn àfọ rẹ kí ló kó kọ rẹ pọfẹsọ láà má sọ báyìí wájú ẹ ọ dà kọ rẹ sápọnà mi ó kọ mi ní Idris hada tawadu torí pé ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn kì í ṣe wájú ẹ ló ti máa sọ pé you àbí àwọn òbí ẹ so hada mina tawadu.

kò tọ́ sí ọmọ àbúkọ hafa kọ́ wa kírun èèyàn kò wípé ma kana li sheikh abubakar ala kò sọ bẹ́ẹ̀ wájú anabi sallallahu alayhi wa sallam ɛ wo àpọ́nlé nínú ìdí yẹn tá a fi sọ pé ọ̀rọ̀ ni òye yín fi ní bẹ ń bi ọ̀rọ̀ gan ó ju gbogbo yẹn abubakar níwájú anabi sallallahu alayhi wa sallam kò fi ròyìn kankan kò fi táìtù kankan sóko ẹ̀ however a tó bá sọ pé dókítà lòun a yóò wọ̀ náà o ṣùgbọ́n likulli maqami maqal ààyè kọ̀ọ̀kan ibòmíì ń bẹ kó o fi dókítà pòfẹ́sọ̀ sí yẹn òun ló bá bẹ̀ mọ́ ibòmíì sì ń bẹ má fi sí ń bẹ yẹn pàápàá jùlọ tó bá ń bẹ lọ́dọ̀ ẹni tó nípò jù ọ lọ lólùkọ́ èèyàn ni ní olùdarí èèyàn ni ní ẹni tí ó ó ó ó ga nípò jùyàn lọ téèyàn sì ní bùkátà àti tẹríba níwájú ẹ má ha di táìtù kankan òun ni kọ́ wa máa sọ pé àá eh, dókítà ni ó hànàkùnlá ah, ah, eh, ọlọ́run ọlọ́run ṣe bẹ́ẹ̀ àdàwọ̀ ṣùgbọ́n eh, bá a ṣe dúró yìí <laughs> àìsí yàn kékeré kò ní ìdí gbogbo yẹn so ti yé kò ní ìdí gbogbo yẹn níwájú ẹni tó kí lọ fẹ́ lọ jẹ́ tóun ò ti ju tó jù yẹn lọ́wájú ẹ̀ hmm? ọ̀nba professor sọ̀rọ̀ pé ah, bẹ́ẹ̀ ṣe ń wò mí àmì graduate kí ni kí ni kí ni kí ni ìtumọ̀ gàtọ̀ ń sọ wájú ẹ̀ tó múra rẹ̀ wá sí i ó ní kó o jẹ́ ọ máa sọ wípé ah, are you not kí ni kà jẹ́ kó o máa sọ báyìí so ààrẹ kọ́ yẹn kọ́ látara àfọwọ́ Abubakar Siddiq ó sì ṣe pàtàkì ká dì í mọ́wọ́ torí wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà kíyèsí àwọn nǹkan yẹn ẹni ẹ tó bá yẹ kẹ́ni tí wọ́n á wo nǹkan yóò àwùwọ̀ títí ti pé ok nítorí ọlọ́ọ̀jọ́ náà láti fi bọ́ọ̀lù yóò bá ju béèrè kan lọ ebi kìíní ló pé rẹ àti dèbè àà ebi olóò ti digbó ti dàwó so làbúdà mi tàwádìí mọ́ ń tàwádìí àlìlẹ́ rọ fún àwùlọ ẹni tó bá ti rẹ́ra rẹ̀ ńlẹ̀ olóhùn gbẹ̀gà ẹni tó bá ti sọ pé òun jẹ́ bákan ọlọ́run ó rẹ̀ ńlẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kọ́mọ́ rẹ̀ nìkọ̀kan wa ẹ jẹ́ ká da dùn bíi àwọn ẹ̀kọ́ yẹn tún jù bá ń lọ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.